ètò yín ètò wa ojúmọ́ re ó ń tẹ̀síwájú pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín Ṣògorẹ̀ní kejì àpòstù orí tẹlifíṣàn Orísun ẹ fọkànbalẹ̀ nítorí pé níbi tá a dé dúró yìí ibi tí àwọn bàbá wa mú ọ̀rọ̀ yẹn dé ó ní wípé àwọn wo gan ni à ń pè ní aṣẹ́gun àwọn wo gan ni à ń pè ní àwọn lùborí àwọn wo ni wọ́n jagun ṣẹ́gun ohun tí à ń sọ̀rọ̀ lé lórí láàárọ̀ ìlórí ètò Ojúmọ́ Ire òun náà ni mímú ògo jáde láti inú òfo ìránṣẹ́ Ọlọ́run tó sì wà nínú ilé pẹ̀lú mi àwọn náà ni wòlíì àti àlùfáà Ojo adépọ̀jù ademola baba ẹ kú ìkàlẹ̀ sà. ẹ wà ní o. ẹ bá mi tẹ̀síwájú. bí mo ti ń sọ lẹ́ẹ̀kan yẹn mo ní ta ni aṣẹ́gun. ta ni aṣẹ́gun. bí òye yẹn ò bá yé ènìyàn àti mú ògo jáde inú òfò anira díẹ̀ hmm. ẹni tó jẹ́ aṣẹ́gun ni kristi jésù olúwa wa hmm. ẹja lọ nínú bẹ́rù. ìwé bẹ́rù. ẹja lọ nínú bẹ́rù ẹja wo orí kejìlá ẹsẹ̀ kẹlò sá. ẹ jẹ́ abẹ láti ẹsẹ̀ ìkínní. nítorí náà. nítorí náà. bí a ti fi àwòsánmọ̀ tí ó kú tó báyìí fún wa ní ẹlẹ́rìí yí wa ká. ẹ jẹ́ kí a pa ohun ìdíwọ́ gbogbo tì sí apá kan. a pa ohun gbogbo tì sí apá kan. àti ẹ̀ṣẹ̀ tí ó rọrùn láti dì wa kí a sì máa fi sùúrù súrè je tí a gbé ka iwájú wa. kí a máa wo Jésù. kí a máa wo Jésù. olùpilẹ̀ṣẹ̀. olùpilẹ̀ṣẹ̀. Hmm nítorí wípé òun ni ó fi ẹ̀mí ara rẹ̀ lélẹ̀ tó ṣẹ́gun ayé tó sọ fún wa wípé ó parí nígbà tó máa wá fi òtélé e fún wa ó sọ fún wa wípé àwa èmi àti ẹ̀yin èmi àti ìwọ tó wò mí pé àwa ju àṣẹ́gun lọ ta ni aṣẹ́gun hmm. òun gangan lẹ́yìn tó lọ sójú ogun tó ṣẹ́gun nípa fífi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún èmi àti fún ìràpadà wa lẹ́yìn èèyàn ó gba kọ́kọ́ lọ́wọ́ ikú ó ní ikú owó rẹ̀ dà ìsà òkú ìṣẹ́gun rẹ̀ dà torí pé òun lẹni tó ṣẹ́gun oh, ó gba ìṣẹ́gun fún àwa ọmọ rẹ̀ hmm. àyìnbá ti gba ìṣẹ́gun fún wa nígbà náà ni àwa ju aṣẹ́gun lọ ẹ hmm. tẹ̀síwájú ìwé ebéèrú tẹ́ ń káyọ̀ ẹ̀sà. ó wá ní olùpilẹ̀ṣẹ̀. ó ní olùpilẹ̀ṣẹ̀. àti aláṣepé ìgbàgbọ́ wa. àti aláṣepé ìgbàgbọ́ wa. ẹni. ẹni. nítorí ayọ̀ tí a gbé iwájú rẹ̀. yes. ó farada àgbélébùú. oh my god ó fi ara da àgbélébù. láìka ìtìjú sí. láìka ìtìjú sí. tí ó sì jókòó ní ọwọ́ ọ̀tún ìtẹ́ ọlọ́run. hallelujah. hallelujah. Abuku kan bẹ. Hmm. tí ò fẹ́ láyé rẹ mọ́. Ah. àbùkù kan bẹ. tó ò fẹ́ láyé rẹ mọ́. Oh. jésù bá wa mú kúrò jésù bá wa mú kúrò ó yá àbùkù kan bẹ tí mo fẹ́ láyé mi mọ́ àbùkù kan bẹ tí mo fẹ́ láyé mi mọ́ bá mú kúrò jésù alágbára bá mú kúrò jésù bá mú kúrò àbùkù tó ń bẹ ayé rẹ yẹn. olúwa. ó ti san iye kan lé lórí. Hmm. ó ti jìyà torí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni kò yẹ káyé rẹ ó wà bákan náà mọ́. Hmm. ṣùgbọ́n ìjẹ́ mọ́kàn tí sàtánì máa ń ṣe. á wá mú kí àwa ènìyàn kí a máa wo àwọn ohun tó jẹ́ ìṣòro ayé wa. Hmm. a mú ojú wa kúrò lọ́dún ẹni tó lè yanjú ìṣòro. jésù. yẹ fún ọlápẹrẹ bóyá wọn sọ fún ọ pé kó ra mọ́tò àbí kó kọ́lé awada ní òun ò lè kọ́lé torí sálárì òun kò jù báyìí lọ hmm. bísínẹ́sì òun kò jù báyìí lọ ìwọ ò ṣe gbójú kúrò lára sálárì hmm. ìwọ ò ṣe gbójú kúrò lára bísínẹ́sì yẹn hmm. kí o máa wo ẹni tí a pè ní aláṣepé ìgbàgbọ́ wa ó ní láìsí ìgbàgbọ́ a ò lè wu Ọlọ́run ìgbàgbọ́ nínú rẹ̀ ló máa mú kí ògo kó jáde láti inú òfo òfìfo tó ń bẹ nínú ayé rẹ yẹn gbọ́ ọlọ́run ṣetán láti mú ògo jáde níbẹ̀ láti mú ọlá jáde oh, nínú ẹ̀ láti mú ẹ̀wà jáde nínú ẹ̀ oh, gbọ́ arákùnrin ọmọ ọpọ́ náírà hmm ìrètí ti tán. ó ti tán. wọ́n ti gbé sínú pósí. wọ́n ti ń gbé jáde. a ò mọ iye ọjọ́ tó ti kú. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n wọ́n ti ń gbé lọ sí. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n ní ojú ọ̀nà. oh yes. ó bá olùgbàlà pàdé. Oh. ìwọ náà lórí ọ̀fẹ́ lónìí. láti bá olùgbàlà pàdé. Oh, olùgbàlà sọ fún wípé má sọkún mọ́ ó fi ọwọ́ tọ́ oníwọ́n dẹ̀ dúró. bẹ́ẹ̀ni. ó ní má sọkún mọ́. Hmm. ó yá ẹgbẹ́ kalẹ̀ ó sì mú ọmọ tó ti kú ó fà á dìde ó fà á lé ìyá rẹ̀ lọ́wọ́ gbọ́ kí ló ń tọ́láwò lè ṣe inú ayé rẹ̀ hmm. ọmọ ọgbẹ́ ìrètí ti tán fẹ́ nìyàn ẹni tó kú ní ìrètí pin fún o ṣùgbọ́n ẹni tó kú tún yíyè hmm. ó padà yè ó padà wà láàyè ìbí sọ pé ènìyàn ọ̀hún kú kó a tún yè bí hmm. nínú Kristi ayé rẹ̀ ti lè kú a lè dá ọ padà sínú ìyè a mú ọ padà sínú Ọlọ́run ah, ó yé mi dájú ilé tó fi ń wo ogun ayé rẹ̀ ẹni tó yẹ ó máa wò rèé jésù kristi tó o bá ti ń wò hmm. ìṣòro yẹn yóò lọ òfo tó wà nú ayé rẹ yóò lọ oh, tó bá jókòó yẹn ló ń wò hmm. tó ń wo òfo yẹn hmm. ó ń wo òfo yẹn ìgbàgbọ́ rẹ ò sí nínú ọlọ́run. ó ní ààrẹ mú ọ ọkàn rẹ kúrúrú sọ fún jésù sọ fún jésù ó tí kò mọ́ kò sí ọ̀rẹ́ tàbí yekọ̀bì rẹ̀ sọ fún Jésù nìkan. ó dá mi lójú tó o bá lè dojú kọ yóò mú ògo ah, jáde nínú òfo gbọ́ bíbélì sọ fún wa ó ní ẹni tí kò bímọ ó di ìyá àwọn ọmọ nígbà tí ò sí retí fún mọ́. ó ní Sárà ti kú ní inú. ní inú kò nírètí àti bímọ. ẹni tó ti kú ní inú. nínú rẹ̀ kí ni ìrètí ẹni tó ti kú ah. nínú. ìwọ tó ń wò mí láàárọ̀ yìí hmm. ìwọ náà ti wọ fifty ó hmm. ti wọ sixty hmm. wọ́n ní kò sí nǹkan kan mọ́ pé ò lè bímọ gbọ́ èmi ní ìgbàgbọ́ mo dẹ̀ ní ìdánilójú wípé o lè bímọ. oh yes. mo ti rí ẹ̀rí ẹni tá a fọnú fún tí dókítà fọ inú fún wọ́n fọ inú fún wọ́n fọ inú fún wípé ó ti parí kò sí nǹkan kan mọ́ ó ní dádì òun gbàgbọ́ pé òun lóyún wọ́n ní ebo ti lọ fọnú ó dà má kò sí ní tí mo lè ṣe gba òróró yìí lọ máa lò oṣù kẹrin sí ìgbà yẹn ó bí ọmọ. hallelujah. mo wá wò wípé èmi fún ara mi tí mo jẹ́ dóyè ọlọ́run. ó ti lóyún oṣù márùn-ún sínú gbogbo. bẹ́ẹ̀ ni wọ́n lọ fọnú fún dókítà fọnú fún lọ́sítù dókítà tún béèrè wípé obìnrin yìí ṣe bá ti ṣe evacuation àti fọnú fún ọ kí wàá ló tún ṣe wọ́n máa ń mú ọ ó pè mí lọ́jọ́ kan sọ́jọ́ pé dáàdi ọmọ ti ń mú òun fẹ́ lọ bímọ mo lọ́mọ mú ẹ báwo èmi gan tí mo gẹ́ pásítọ̀ ó ṣe mí bákan bákan nígbà tó bímọ mọ́ tán mo ní ìyàwó mi lọ bẹ̀ lọ tẹ́sítì ẹ̀ bóyá ó ti bímọ. o ẹ gbọ́ èèyàn kan ń wo ètò yìí lọ́wọ́ níbo ni wọ́n kàn ẹ́ mọ́ hmm. àwọn ọ̀rọ̀ wo láyé ti sọ̀rọ̀ òdì ẹ̀ sí ẹ àwọn ògbówó ni àwọn ènìyàn ti wọ́n ti gbàgbé àwọn ènìyàn máa burú nínú nínú agbára wọn o wọ́n máa ti ru èèyàn pin nínú ìṣẹ̀dá ẹ̀ mo wí eléyìí nítorí pé ìwọ náà gbàgbọ́ lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ yìí láàárọ̀ yìí wípé lórúkọ Jésù gbogbo ohun tí ayé ti rò àròpin rẹ̀ fún ìṣerere nínú ayé wa lórúkọ Jésù ká bẹ̀rẹ̀ sí ní ṣe é fún ìṣerere dádì ẹ tẹ̀síwájú ní ìwọ̀nba ìṣẹ́jú díẹ̀ ká tó kó lẹ̀. bó o bá fẹ́ bọ́ tó fẹ́ gba ògo nínú hmm. òfò rẹ̀ hmm yẹra fún àwọn tá à ń pè ní abánikẹ́dùn abánikẹ́dùn sympathizers. ẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni. ọ̀nà wo làwọn fi lè máa tún máa fi. ẹ abánikẹ́dùn ò kì í fẹ́ ká yé èèyàn ó dé àwọn máa máa bá ọ kẹ́dùn ni wọ́n máa fọ́ pa ọ lórí pé àmọ́ bínú onírú ẹ̀ mọ́ wo ó dé bá lágbájá ó fi mọ́ra ó dé bá ó fi mọ́ra ìwọ náà máa forí tì í mọ́ kò pọ́síbù mọ́ ohun tá à ń pè wọ́n ní sympathizer hmm. sympathizer wọ́n tún wọ́n tẹ̀lé máa bẹ́ẹ̀ sunkún hmm. Hmm. ṣùgbọ́n àwọn èèyàn tó nílò láyìíká rẹ ní ìsinyìí ni àwọn tá à ń pè ní eh, encourager àwọn tó máa ń gbani nímọ̀ràn àwọn onímọ̀ràn tó máa ń múni lọ́kàn àwọn tó lè mú ọkàn ẹ lé eh, gbọ́ òpin síbẹ̀ yẹn o ọlọ́run máa ṣèyanu ọlọ́run sì lè ṣèyanu ṣé owó ló sọnù ìwọ fìyẹn lẹ̀ ìra ìyanu sì wà nínú ìrìn àjò rẹ. nígbà tí jésù gan fẹ́ lọ kú ikú orí àgbélébù. bẹ́ẹ̀ni. mose elijah wọ́n ti encourage ẹ̀. wọ́n wá encourage ẹ̀ wọ́n wá mú lọ́kàn yìí. bẹ́ẹ̀ni tó bá yẹ táwọn ọmọ ẹ̀yìn ni ọmọ ẹ̀yìn jẹ́ ó kú. ara o wọ́n ní jẹ́ ó kú. wọ́n máa gbé baba sympathizer ni wọ́n. wọ́n máa gbé baba sá ni o. bẹ́ẹ̀ni ṣùgbọ́n encourager ti wá òun ló wà tó sọ fún ẹ fara yín balẹ̀ ìrìn àjò yìí dandan ni kí n rìn hmm. gbọ́ ohun tó ń là kọjá yẹn fi ààyè gba àwọn tí ó máa gbà ọ́ nímọ̀ràn láti jáde hmm. láti gòkè àwọn tó máa ràn ọ́ lọ́wọ́ kì í ṣàlàyé pé wo lágbára náà gbó tu irú ẹ̀ rí hmm. ibẹ̀ ló kú sí ó ráìsàn tó ń ṣe ẹ́ yìí ó ṣe lágbájá rí kò bọ́nú ẹ̀ ibẹ̀ ló kú sí sympathizer làwọn yẹn o yẹra fún wọn lé wọn kúrò lọ́dọ̀ rẹ ṣùgbọ́n pé gbọ́ a rí nínú àkọsílẹ̀ pé ọlọ́run jí òkú dìde tó bá lè jí òkú dìde ìwọ náà àì lè jí ọ dìde àì lè sọ ọ́ dèèyàn ìwọ náà sì lè jẹ́ ètò gidi bu ọlọ́run ẹ o pé kó bu ọlọ́run o sì kú kó kú àwọn sympathizer nìyẹn hmm. o nídìí wọn láyìíká rẹ ọlọ́run á dẹ̀ lé wọn jìnnà ṣùgbọ́n lẹ́yìn ọ̀rọ̀ yìí láàárọ̀ yìí a máa lọ gbàdúrà mo dẹ̀ fẹ́ kó fi tara gbàdúrà kí àwọn tá a pè ní àwọn sympathizer kan lè jìnnà sọ kọ́mọ̀ tiẹ̀ yáwájú rẹ wọn ò ní jẹ́ kó gbígbèsè tó yẹ kó gbé tọ́lá ìgbégbèsè àkín wọn ni à à à ò lè ṣerú ẹ̀ olùṣe o. èló ló yẹ ọ̀rọ̀ rẹ kọ sínú bísínẹ́sì ìlú yẹn. èló ló ní. wo ta ló mọ̀. ta ló mọ̀ ní nàìjíríà olóńgbé kọ́ńtẹ́ẹ̀tì nàìjíríà ta ló mọ̀ ní nàìjíríà ṣé wọ́n mọ̀ kòló ẹ̀ lọ́yọ̀ ni gbọ́ ò nílò láti mọ ẹnikẹ́ni tó bá ti mọ ọlọ́run àwọn ọlọ́run ọba ayérayé jehova jire olùpèsè ọba àwọn ọba kábíyèsí ọlọ́run ìyanu oh gbẹngbẹnẹkẹ dábì òwú òkèlè ibẹ̀ tí ò ṣe é gbẹmí òun kò sẹ́wọ̀n tí ò lè ṣe àṣeyí òwú la pé ọlọ́run tó ń jẹ́ èmi ni yóò yí ìṣẹ̀dá rẹ padà yóò mú òkúta nínú ògòfò rẹ láṣẹ lórúkọ kristi gbogbo àdúrà hmm. gbogbo ọ̀nà tó ti dí mọ́ hmm. lẹ́yìn ìpàdé àárọ̀ yìí hmm. ọ̀nà yẹn máa là. àmì máa ṣàmínú ilé tó wà yẹn o. gbogbo ibi tá a ti tilẹ̀kùn mọ́ lórúkọ jésù kristi ilẹ̀kùn yẹn máa ṣí báyìí. àmì. gbọ́ bóyá àti ẹ̀ ti bú aṣọ lọ́rùn tiẹ̀ àti hmm. sọ ọ́ o ti wà ní òfo o ti wà láìsí nǹkan gbọ́ ọlọ́run máa daṣọ rú ọ. àmín jésù. ó máa faṣọ bù ọ. àmín jésù. ó máa fi ọkàn rẹ balẹ̀. àmín. ọlọ́run ó sì ràn ọ lọ́wọ́. àmín ẹ ṣeun dádì. Mm. ẹ wo ní kí n torí wọn ti ń juwọ́ sí mi nílé agbára náà pé òkè lọ́hùn yá mm. ẹ tí mo ti ń ṣe báyìí ra my daddy my daddy. <laughs> bàbá ti wọnú ẹ̀mí lọ ẹ bá wọnú ilé agbára yìí bó ṣe tutù tí yìnyín ń jáde ń bẹ̀ nítorí pé ọ̀rọ̀ yẹn ń jáde tàṣẹtàṣẹ oh my god ẹ wo bí ọ̀rọ̀ yẹn ṣe ń jáde tàṣẹtàṣẹ síbẹ̀ dádì tuntun sun bí inú ilé ṣe tutù tó nítorí wípé wọ́n mú jáde láti inú ẹ̀mí bíbélì wípé kò kọ́ ni bí àwọn akọ̀wé oníṣùgbọ́n ń kọ́ ni tàṣẹtàṣẹ ẹ wo ẹ yẹ ká lọ sókè lọ ká lọ sínú ìjọ ea worldwide ministry ká lọ sọ́dọ̀ reverend prophetess eunice adesalu ká lọ ohun tí wọ́n ní fún wa nínú ìjọ wọn láàrin ìṣẹ́jú gbéléńjà nígbà tá a bá lọ tá a bá padà dé ètò yìí sì ń tẹ̀síwájú ẹ má yí kúrò ńbẹ̀ à ń padà bọ̀.